والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الله عز وجل انصف عننا القرآن أن الحج أشهر معلومات حج إنه عوصي تعتمه iná ni àkókò rẹ̀ àwọn oṣù tá a tún mà tọ́jú àkókò hajj náà lóṣù shawwal táwa nù rẹ̀ yìí lọ́lùkẹ́ẹ̀dà eléyìí tí ó tẹ̀lé títí di ọjọ́ kẹwàá nínú oṣù zalhijja eléyìí tí ó tẹ̀lé lọ́lùkẹ́ẹ̀dà àwọn eléyìí iná làkókò hajj ètò túmọ̀ sí pé ọjọ́ gangan táwọn sọdún ìtúnu ramadan iná lásìkò hajj ti bẹ̀rẹ̀ kí ni tó máa pé àsìkò hajj ti bẹ̀rẹ̀ nígbà tó ní kálukú á sì mọ̀ ẹ́ pé hajj yìí àwọn ọjọ́ rẹ̀ gángangangan náà ni yawmu tarwiya bákan náà yawmu arafa yawmu nahar yawmu alqar bákan náà yawmu an-nafr al النفر الثاني، tí wọn sì kọjọ mẹ́fà péré iná lọ́jọ́ حج، يعني á ní túmọ̀ polówó ẹlẹ́dàá wa ó sọ بالحجة، shawwal lọlùkẹrẹdà títí di lọlùhijjá àwọn ọjọ́ kan nínú rẹ̀ iná làkókò hajj ìtumọ̀ rẹ̀ ni pé láti ọjọ́ ọdún ìtúnu ramadan ẹnìkan bá lè gbé ihram ipò ń ṣe hajj ìhìrámù rẹ̀ mú nítorí pákókò hajj tuntun tọ́mọ̀ á bẹ nínú ìhìrámù yẹn lẹ́yìn ìgbà tó bá ṣe tawaful qudum tó ṣe sọ̀fà àti márùwá rẹ̀ tán tọ́mọ̀ bẹ nínú ìhìrámù tí Ṣawwal ló fi tán títí tí dhul tó fi tán títí wọ Dhul-Hijjah dọjọ́ hajj. ìtumọ̀ rẹ̀ nù. nítorí pé a ó rí i pé gbogbo àwọn èèyàn tó ń lọ sí hajj láyé orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń lọ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sì ń gbà lọ. wọ́n bẹ nínú wọn àwọn tó ṣe pé ràkúnmi ni wọ́n gùn wá wọ́n bẹ nínú wa. àwọn ẹni tó ṣe wípé ọkọ̀ ojú omi làwọn wọ̀ wá àwọn oníbàálù náà wà àwọn onímọ́tò tilẹ̀ náà tún wà ẹni tó rìn ṣẹ̀gán wà torí ẹ̀ àsìkò tí kálukú bùkátà láti lò kó tó débi tá a ti ṣe hajj ọ̀sọ̀tọ̀ọ̀tọ̀ síra wọn tá a bá wo ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ilé ìtàǹgbà débi tá a ti ṣiṣẹ́ hajj. hajj yìí orígun kan ní nínú àwọn orígun ẹ̀sìn Islam márààrún ọdọọdún olúwa ẹlẹ́dàá wa ló sì ń yọ̀ǹda fún pípọ̀ gan nínú àwọn ẹ̀dá rẹ̀ láti lè lọ ṣiṣẹ́ hajj àdúpẹ́ fún Allah ṣùgbọ́n táwọn èèyàn ti ṣe ń lọ tó yìí tó fi dé agbègbè tiwa náà níbí báyìí àwọn nǹkan kan wà tó ṣe pé wọ́n ń ṣe tó kù díẹ̀ káàtó tó yẹ kí wọ́n ní àmójútó lórí ẹ̀ gbogbo ẹni tó lo abápò láṣìírí àti fẹ́ lọ sí hajj ẹni tó pàtàkì jù náà ni kò kọ́ mà nípa nǹkan tó fẹ́ lọ ṣe nínú ṣe hajj yìí bí kàn ṣe pé kéèyàn lọ sí mẹ́ta kéèyàn lọ ń lọ kéèyàn lọ láti lọ gbáfẹ́ ọlọ fi ọ̀làjú kún ọ̀làjú ọlọ wo báwo nílùú àwọn míì náà ti ṣe rí tó yẹ pé tó bá bí ọ léèrè nípa èyí tí ọ rọrùn jù nínú ṣe hajj ọ̀ma ká tó pè tó ṣòro jù eléyìí yóò bani lọ́kàn jẹ́ pé adúrú owó adúrú wàhálà o ò tiẹ̀ ṣàánú orí ara rẹ ọkàn náwó dànù lásán òfowó ṣòfò à ń lọ sí Mẹ́kà lọ ṣiṣẹ́ hajj kò dàbí a lọ sí London láti lọ lajú kò dàbí a lọ sí Amẹ́ríkà láti lọ lajú ẹnikẹ́ni tó bá ti lọ sí London tó bá ti dé láwọn agbègbè gbogbo láyé wọ́n máa pè ní Londoner gbogbo ẹnikẹ́ni tó bá ti lọ sí Amẹ́ríkà tó bá dé wọ́n máa pè ní americana kìí ṣe bẹ́ẹ̀ ni èèyàn ń lọ ṣiṣẹ́ hajj pé ká ti dán tó bá ti dán tó padà délé ó ti di alhaj rárá torí bẹ́ẹ̀ iṣẹ́ lọ lọ ṣe ọ̀ lọ gbáfẹ́ ọ̀ lọ wòran ẹ̀sìn lọ lọ ṣe tó bá rẹ́sìn gan ṣe dáadáa kò sẹ́ni tó ní kó máa pè ọ́ lálàájì kankan kò síbi tó ti ní kó máa pè ọ́ lálàájì kankan torí ọba ni lọ́kàn jẹ́ pé oríkì lọ́pọ̀lọpọ̀ ń wá fún orúkọ wọn fi ń lọ sí hajj torí pé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn wọn ò mọ nǹkan kan nípa táwọn ń lọ sí báwo ló ti ṣe fẹ́ mọ̀ ẹni tó bá ṣe àlọ́ alágan kọ̀ máa ṣe tó bá ṣe sọ láti gan kọ̀ máa ṣe báwo ló ṣe wá fẹ́ mọ ṣe hajj ṣe àfi ká kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ó kówó jọ títí títí mílíọ̀n gún mílíọ̀n títí tó fi rówó hajj san A ó yẹ kó lásìkò tó fi sílẹ̀ kó o sì lọ́ọ́ máa kẹ́kọ̀ọ́ nípa bó ti fẹ́ ṣiṣẹ́ hajj rẹ̀ yìí ẹlòmíín lọ dé òun náà kàn bá wọn sáré níbi tá ti sáré ni wọn bá wọn pọ́n lẹ́kùn lá níbi tó ti rí páwọn kan pọ́n lẹ́kùn lá tó ọ̀pọ̀lọpọ̀ ọ̀dá nǹkan kan mà nípa nǹkan tó gbé àwọn lọ táwọn sì lọ ṣe níṣẹ́ hajj ah òkú ànádànù òkú fi wàhálà ṣòfò. So nítorí pé ọmọ nǹkan kan nípa nǹkan tó gbé ọ lọ ẹ̀rí pé lẹ́nu lọ́lọ́ yìí nínú tó tún báyìí lọ́kàn jẹ́ gan òun náà ní báwọn èèyàn tó ṣe sọ iṣẹ́ hajj di nǹkan ẹ̀fẹ̀ tí ó pé bí ṣe ń ṣe tawaf yóò tún ṣe ánsẹ̀tì rẹ̀ yóò máa ya fọ́tò ara rẹ̀ pé tawaf la fẹ́ bẹ̀rẹ̀ yìí o ẹ̀yin ara lé o olú òní ṣe lé wọ́n ti yín náà o àwa là ń lọ yìí o la ilaha illallah ẹ̀sìn lọ́lọ́sìn náà kì í ṣeré ká lọ ya fọ́tò fún tó bá tún lọ sọ̀fà mọ́rùwà náà bákan náà bákan náà tó bá wà ní àràfà tó bá wà ní mìíná gbogbo ẹ̀ tí wàá di pé ọkàn fẹ́ lọ ya fọ́tò documentary kẹ́ ẹ̀ wo báwo ló ń ṣe ṣiṣẹ́ hajj ọ̀bánilọ́kànjẹ́ orídìí eléyìí báyìí ẹ̀rí lẹ́sìn àwọn ọmọ Yorùbá apá kan nu wọn tán lọ sí hajj tún wọn dákàmà wọn ti lọ kàn yín mánu láti ìgbà tí wọn ti dé jíjà ni wọn ti kàn yín mánu wọn ti ń ya fọ́tò ara wọn ránṣẹ́ lé pàtàwọn yẹn wọn ń pàkíyèsí àwọn míín bẹ̀rẹ̀ sí ní bínú wọn bẹ̀rẹ̀ sí ní ṣépè owó ya yín làwọn fi lọ ní àbẹ́rẹ́ ní mọ́kà fa ìṣe ilé ó ti gbìyànjú mọ́kà owó ya yín làwọn fi lọ ní ṣẹ́bi sọ pé àwọn lọ kàn yín mánu lọ́kàn yín ṣé ẹ̀sìn lẹ́yìn lọ ṣe ni àbẹ́rẹ́ ẹni tó rí ṣe hajj ṣe dáadáa dáadáa ń sunkún ń bẹ Allah títí dọjọ́ kú rẹ̀ kó lu akọ́dàkùn kọ́ gbà kọ́ gbà lẹ́sìn èyí wá ti wá sọ déré ẹ wá rò wípé àwàdà ni wọ́n ń lọ ṣe lọ́hùn kò kíyè sára wọ́n ní kẹ́ lẹ́ẹ̀kan nínú ìgbésí ayé èyí máa ń ṣàwàdà èyí ṣàwàdà ẹyọ kan tó fẹ́ ṣe náà iná ló tún fi eré bọ̀ iná ló tún sọ di nǹkan kárí torí ẹ gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ bá gbà fún ìbá àsọkùnrin ìbá àsọbìnrin ọmọké ìmọ̀ké ọ̀rọ̀ rẹ̀ kọ́ leléyìí wọ́n lọ lọ sanwó pọ́fẹ́ lọ hajj ọ gbọ́dọ̀ kọ́mà nípa rẹ̀ tó o bá ti kọ́mà nípa rẹ̀ jókòó nílé kó mójútó sẹ́ rẹ̀ olódò ní ọkàlọ́ fowó ṣòfò ni tó o bá kọ́mà nípa rẹ̀ àwọn ẹni tí wọ́n mọ̀ nípa rẹ̀ dáadáa kó wọ́n fún iṣẹ́ hajj yẹn tó kọjá pé mo kàn kọ́ ẹni tó kọ́ tó náà ti ṣe hajj rí ọkọ kí ó ti ṣe hajj rí nítorí pé ìwọ́n kàn kà lásán ni ó tí ì ṣe rí so ẹni tó kọ́ kí ó tó ti ṣe rí àlàyé rẹ̀ ọkọjá ti ẹni tó kọ́ kí ó tó náà tí ì ṣe rí sòkun ó ṣe fún ọ lápèjúwe pé báyìí la máa ṣe ń bí báyìí la tún ṣe ń bí báyìí kí wọn náà sì máa ṣe káwọn náà jókòó kí wọn wo nǹkan tán kọ báwo ló ti máa ṣe sí tó eléyìí ó jẹ ká máa jẹ́ ẹni tó ṣe wípé à ń dáàbò bo owó tá à ń ná láti lọ sí hajj à ń sì ń dáàbò bo wàhálà iṣẹ́ hajj kó sínú kò ní já sí wípé gbogbo à ń kàn ṣe lásán kó lọ ẹlẹ́dàá kó má ṣe wàhálà wa lásán subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa